إن الحمد لله نحمده ونستعينه ونستكفره بينهم أن يقول سمينا وأطعنا ni gbogbo fi ṣùgbọ́n ti gbàgbé pé ṣètọ́nù ti sọ wípé fàbí ìzátìkà láògbò yẹn náà mọ àjùmáyìn mo fi títóbi rẹ ọlọ́mọba búra gbogbo wọn máa san wọn nù ilà ìbádà kàmìmọ̀kìlásìn afáwọn tó bá kóyọ nìkan ó ti gbàgbé yún ẹni tó fẹ́ fi ṣẹ̀rí kò ń ṣòun lè rí inú ẹ̀sìn ọlọ́mọba qala Allahu qala Rasul òun ni ẹ̀sìn òun ni ẹ̀sìn sọlọ́mọba subhanahu wa ta'ala ni aṣọ alukur'ani kalẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu sábì tàbí ìfò àdàkà láti lè fi ọkàn yẹn lẹ̀ àmọ́ màmá sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni sọlọ́ jẹ́ pé àǹfààní pọ̀ púpọ̀ níbi bí ọlọ́mọba ṣe spread revelation Quran bó ṣe spread yẹ bí jìbìrì ṣe mú wá fún anabi sallallahu alaihi wasallam ọlọ́mọba máa ma ṣe bẹ́ẹ̀ ni àǹfààní dẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ lónìí tá a bá wo àárí pé àwọn àfọ́lù Qur'an àwọn tá a Qur'an wọ́n kọ jántìrẹ́ lórí rẹ̀ tí àwọn èèyàn bá ti sẹ́ lónìí pé gbogbo copies Qur'an tó ń bẹ ní àwọn mọ́ṣáláṣí tó ń bẹ nínú ilé ẹ lọ sun gbogbo ẹ̀ náà kílẹ̀ tó ṣú àbí kílẹ̀ tó mọ́ wọ́n á produce mi torí pé kí ní ó ń bẹ lọ́pọ̀lọ́ àwọn èèyàn àwọn èèyàn ti gbèrò wọ́n gbèrú débi pé kí ni àwọn ọmọ kéékèèké ẹ̀rì wọn wọ́n lè fi hàn yín sí eléyìí ọmọ fifteen years ni eléyìí ọmọ twelve years ni tó yẹ pé gbogbo àkùránì ló bẹ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ ó lè mọ́mọ́ túmọ̀ ẹ o ṣùgbọ́n yóò kà á ní kíkà tí ó dán tó ṣe pé nípa fẹ́ kọ́ kalẹ̀ yóò kọ́ kalẹ̀ padà lára àǹfààní ẹ̀ ni ó easy fún àwọn èèyàn láti máa hà bákan náà lára àǹfààní rẹ̀ òun ni pé ó ń àdírẹ́sì àwọn issues gradually lápèjúwe àwọn lárúbáwá wọ́n máa ń mutí gan wọ́n máa ń mutí gan ọlọ́run bá dẹ̀ fẹ́ ṣe ọtí mímu léèwọ̀ àyà kọ́kọ́ wá tó sọ wípé èrè ànábì yasalunaka anil khamri wal maisir kul fihima ismun kabiru wa manafi'u lin nas wa ismuhum akbar min nafi'ihima ọlọ́run rẹ̀ ànábì wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ń pa ọtí àti tẹ́tẹ́ sọ pé tẹ́tẹ́ àǹfààní bẹ́ẹ̀ ọtí mímu àǹfààní bẹ́ẹ̀ bákan náà ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ ẹni tó bá tó ní làákà ìtàn máa sọ fún pé kí ni àǹfààní bẹ́ẹ̀ kan ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ àti màá wò pé pé tó bẹ́ẹ̀ sí lọ́ọ̀ni àmà wò pé òun ò dídé bìkínì ìmọ̀ ṣùgbọ́n náà kọ́kọ́ ti sin wọn bẹ́ẹ̀ pé fi ìmọ̀ ìsìn kẹ̀bí ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ́ẹ̀ bí ọtí àti tẹ́tẹ́ o ọmọ náà fi rìn náà bákan náà nfààní bẹ́ẹ̀nbẹ́ẹ́ torí pé àwọn kan ta wọ́n mékì owó ó benefit economy ṣùgbọ́n wa ismuhum akbar min naf'ihima ọlọ́wọ́n bá ní ẹ̀ṣẹ̀ wọn tóbi ju àǹfààní yẹn lọ. bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lẹ́yìn gbà ó di wípé ọlọ́wọ́ bá tún sáyà mí kalẹ̀ ó ní yá ayọ́ alladhina amanu la taqrabu salata wa antum sukara hatta ta'lamu ma taqulun ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má débi irú wa antum sukara nígbà tẹ́ bá ti mutí tẹ́ ń ríra ẹ gbọ́dọ̀ lọ kírun ayáyún náà tún wá ó di pé kí ni àwọn èèyàn ṣọ́ra wọn àwọn èèyàn ṣọ́ra wọn ní sọmọ páwọn akíhun lẹ́ẹ̀mọ àrùn lójúmọ́ ìgbà ó máa sáré mu tí nì tó ṣe rí pé mi fi ní tako àṣẹ ọlọ́wọ́n ọba tó ní ẹ mọ́ mu tí ẹ mọ́ ríra ńgbà tẹ́ bá fẹ́ kírun tó di pé kí ni ẹ nira fún ọ̀pọ̀lọpọ̀ ó di pé lómi òpin òmùtí mọ́ ìgbà tó yá àyà padà wá tó padà wá prohibit ẹ̀ pátápátá gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú hadith àánú radiyallahu anhu ó ń lìdí àwọn èèyàn níhùn ó wá ka kúlẹ̀ àyíwá alùkáṣòro ó wá ṣe mistake torí pé kí ni ó ti mutí ó wá ṣe mistake so lẹ́yìn báyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala wá sọ àyà kalẹ̀ wípé yá ayọ̀ lẹ́dínà àmọ̀nù fún pẹ̀lú olùgbàgbọ́ innama alhamru walmaisir walansab walazlam rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun ọlọ́run ní pẹ̀lú olùgbàgbọ́ ẹ bá fẹ́ jèrè ẹ mọ̀ wípé kí ọtí tẹ́tẹ́ bákan náà ìmọ̀ bó ìmọ̀ sọ wípé à ń ṣe bí ẹni ń dífá láti mọ̀ bóyá ìrìn àjò tá a fẹ́ ṣe yìí yóò da bí ó da gbogbo àwọn nǹkan wọ̀nyí rísùn ẹ̀gbin ni min amali shaitan ni ṣéṣù ni fàṣtẹ́nibó ẹ̀jìnà sí la'allakum tuflihun ẹ bá fẹ́ jèrè ọlọ́mọ wa sọ wípé kí ni innama yuridu shaitan an yuqi'a bainakum al-adawata wal-baghda'a fil khamri wal-maisir ọlọ́run wá padà síbi ọ̀rọ̀ tẹ́tẹ́ títa àti ọtí mímu ó ní ṣètọ́n ní tó fẹ́ ṣe ni pé ó fẹ́ fi tẹ̀m̀bẹ̀lẹ̀kún àwòtá ó fẹ́ fi sáàrin níbi ọtí àti tẹ́tẹ́ ló gbẹ́ pé ẹni tẹ́ bá rí tó ń mutí láàrin àwọn ọlọ́tí ara wọn bí à ń fọ́gbò mọ́ra ẹni lórí ní máa parí ìjòkó yẹn àbí à ń bára wa jà bákan náà àwọn tí máa ta tẹ́tẹ́ ìjà ní máa parí ìjókòó wọn ọlọ́mọba wá emphasize ibẹ̀ yẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wayasuddakum an zikrillah wa an salah ṣètọ́n òfẹ́kẹ́ kírun òfẹ́kẹ́ máa rántí ọlọ́mọba fal antum muntahun àfihàn ẹ̀jáwọ́ mẹ́ àyà yìí òun ló prohibit ọtí pátápátá kí la fẹ́ ló ń bẹ̀rẹ̀ òun ni wípé iṣẹ́ ọtí lè wọ̀ ó wá ní stages ìṣe ọtí léwọ̀ ó wá ní stages so aya kan kọ́kọ́ sọ̀kalẹ̀ létà aya mi tún sọ̀kalẹ̀ létà aya mi sọ̀kalẹ̀ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń ṣe eléyìí báyìí nítorí kí nǹkan lè bá rọrùn fún àwọn èèyàn nítorí kí nǹkan lè bá rọrùn fún àwọn èèyàn àwọn kèfèrí tí wọ́n wá nìkan ṣe náà wá sọ wípé kò bá dá kó ṣe wípé kùránì kankan sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà ká sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà ìlú sábìtà bíi fò ádákà ọlọ́wọ́n bá ní torí wípé àwọn ọlọ́wọ́n bá aṣebáṣeṣe yẹn nítorí àti fi ọkẹ́ rin lẹ̀ wàrọ̀tà náà ó tẹ̀ tí ì lànà bákan náà aṣe ní nǹkan tí wọ́n máa kà ní ti kíkà so inṣàlá àádá dúró báyìí kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك